إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على هذا النبي وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته شرع وعمدة الأحكام من كلام خير الأنام للإمام الحافظ عبد الغني بن عبد الواحد المقدسي رحمه الله تعالى شراء المواعي أمناني ọ̀kan lẹ́ni tí a ti ń sàlàyé ìdájọ́ أسن ẹ̀sìn ìdájọ́ ẹ̀sìn nínú ọ̀rọ̀ ojúṣe ńlá Muhammad alayhi salatu wa salam gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ iṣẹ́ àti àṣẹ tó wá látọ̀dọ̀ ànábì alayhi salatu wa salam mo fẹ́ àti mo kọ̀ èyí tó ṣe pé ànábì náà ń gbà wá yẹ látọ̀dọ̀ Allah báàbù bíi tí a dé níbi tí ara yìí àkòrí ńláńlá kìtáàbù sọ̀dà ti ń ṣàlàyé nípa gbogbo àwọn àkòrí tó ní ṣe pẹ̀lú ìrun báàbù bíi tí a dé òun náà ní báàbù al tó ní ṣe pẹ̀lú imam àti jama nípa nítorí kí wọ́n ṣe bó ni wọ́n ṣe kọ́ ṣe àti gbogbo tó jọ bẹ́ẹ̀ àwọn àbúwàbù ti lọ èyí tó ní ṣe pẹ̀lú àdáìn èyí tó ní ṣe pẹ̀lú òrùn jàmá èyí tó ní ṣe pẹ̀lú sùfúùf èèyàn ṣe tó sáfú èèyàn ṣe dá mọ̀ájínù lóhùn èèyàn ṣe dájú kọ kíbúlà kó tó di pé àlàyé wá débi báàbò yìí báàbò lè ìmáàmà àlàyé tó ní ṣe pẹ̀lú imam eléyìí náà ọ̀rọ̀ ti wá lọ ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ níbi tó sọ̀rọ̀ yẹn níbi tí kọ́ ṣe imam àti wípé gbogbo nǹkan tí ìmáàmù bá ṣe bó ṣe ṣe ọ̀ràn yẹn ẹni tó wà lẹ́yìn rẹ̀ náà tóun náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àti ibi tó ti gbọ́dọ̀ yàtọ̀ bóyá tó bá ní sẹ́mi Allahu liman hamida tóun kàn ní ọ̀bánà wàlàkàl hamd àtàwọn àdájọ́ kọ̀ọ̀kan tó ti lọ lórí eléyìí. tọ́ ọ̀rọ̀ imam bitadinde àdìsí tí a mẹ́nubà níjẹ̀ẹ́jọ́ òun náà ni hadith Abi Hurayrata radiyallahu ta'ala anhu tó sàlàyé nípa bóòlà ṣe ámì gbàwó là á ṣe ámì ǹjẹ́ kí ámì wa kọ́ papọ̀ mọ́ tìmáàmù ni àbí ká ní sùúrù. Kí àbí ká ní sùúrù kájẹ́ kí imam kò ṣe àmì tiẹ̀ tán gbogbo àwọn eléyìí là ní bóyá a tún kàn mọ́ sí níwọ̀nba lónìí nínú àwọn àpilẹ̀ lórí abala yìí òun náà ni hadithi yìí látọ̀dọ̀ àbí Huraira olójíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní idha ammana al-imam tí ìmáàmù bá fi ṣe àmì فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه ògbẹ́ni tí àmì rẹ̀ tó bá ṣe déédéé àmì àwọn màláìkà wọ́n sì ṣàforíjì rẹ̀ fún èyí tó ti síwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ó túmọ̀ sí wípé kéèyàn máa ṣe áání nínú àwọn iṣẹ́ tó dáa tó ń ṣe ọlọ́run ọba tó ṣe wá lójú kòkòrò ká máa ṣe lẹ́yìn imam tàbá kí jama ni. ìkọ̀mọ́sílẹ̀ ò kọ́dà bí èèyàn bá ń dárun kí ṣùgbọ́n wà tó ṣe pé ṣíṣe àmì gbogbo wa á gbọ́ tí imam bá ka fatia eléyìí ó ní ṣe pẹ̀lú àwọn ìran tá a máa ń kéwú sókè fajiri magharibi aisha ṣùgbọ́n zuri àti as ìmáàmù òkè ò jẹjẹ bó la ṣe fẹ́ mọ̀ bó ṣe ń kálukú ó ṣe á ní tiẹ̀ tó bá ka fati àti ẹ̀tàn yẹn ṣùgbọ́n gbà tó ṣe pé ìgbà tí ìmáàmù ń ka fati àwa ń gbọ́ ni tó bá ti wá ní ghayril maghdubi alayhim wala ddallin ìgbà ó ní àwa ma'mumun àwọn tá a wà lẹ́yìn imam látò ṣe àmì láàrin yìí àdìsí yìí wá ní ìdá amánà imam tí màmú bá ṣe àmì tán fa àmì nú òun ní kẹ́yìn náà tó ṣe àmì òun la fi pe àkíyèsí láàrin sáà ní sùúrù kí màmú ṣe àmì tán ni ká tó ṣe àmì tiwa àbí àmì wa yóò papọ̀ mọ́ ti imam ọ̀rọ̀ méjèèjì òun náà ni ẹ̀rí wá lórí ẹ̀ nínú àwọn àdéhìí mi tó wá ó ń ṣe ọlọ́wọ́n bá ní idha qala wa idha qala ghayril maghdubi alayhim wala ddallin alábìnrin tí màmú bá kà dé báyìí faqulu àmín kẹ́yìn ló ṣe lẹ́yìn rẹ̀ àdìsí lè gbé wá pé tó bá sọ pé wọ́n là bọ́ọ̀lì òun ni kẹ́yìn tó ṣe àmì àdìsí kan ní ẹjẹ́ kó ṣe àmì tiẹ̀ tán kẹ́yìn tó ṣe àmì kí ni túmọ̀ ọ̀rọ̀ méjèèjì ọ̀rọ̀ méjèèjì òun ni ó fà tá a fi ráwọn olùmọ̀ àwọn ní ẹni sùúrù ẹjẹ́ kí ẹ gbọ́ àmì ìmáàmù tán kẹ́yìn tó ṣe àmì. hadith àbí orí rá dẹlọtọ Maliki Bukhari ọjà inda Nasa'i Abu Hurairah ní idha qala wala ddallin tó bá ti wí báyìí ẹ lè ṣe ẹni òun lọ fà táwọn olùmọ̀ ìwòye wọn fi pé méjì lórí ọ̀rọ̀ yìí so àmì tó súnmọ́ wal ilmu inda Allah òun náà ni kí àmì yẹn ṣe déédéé pẹ̀lú àmì imam torí wípé anábì ní fa innahu man wafaqa ta'minuhu ta'mina al-malaika ẹni tí àmì rẹ̀ bá ṣe déédéé àmì màláìka a sì mọ̀ pé àkọ́kọ́ náà al-malaika àwọn màláìka ni ọ̀rọ̀ wọn pamọ́ àárín wọn ọ̀dà àwọn màláìka wo ni àwọn màláìka wo ni eléyìí náà àwọn olùmọ̀ wọn dá sí ṣé gbogbo màláìka ọlọ́run ni wọ́n ṣe àmì àbá àmàláìkà kan bẹ tó ṣe wípé iṣẹ́ tiwọn ni kí wọ́n wà pẹ̀lú alimusọ́lì àwọn tá ń kírun lọ́wọ́ wàhálà kawuló ń kéèlà bẹ ọ̀rọ̀ yìí bẹ́nu àwọn olùmọ̀ tó sọ wípé àwọn tó ṣe pé alimaláìkà tó lẹ́rí náà yàdúró náà asọ̀là àmàláìkà kan bẹ tá máa ń àpì tá máa ń àpíà tá máa ń wà níbi tí àwọn àwọn mọ́sálásí bí tẹ́ ti ń kí sọ̀làwáàtì àwọn kan ní ara àwọn àlìhàfáwọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n eléyìí tí ò bá ti sí ẹ̀rí kan tó wá látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad káságbà wípé àwọn màláìka ń bẹ tí wọ́n ń ṣe àmì àwọn màláìka wo wá ní tí gbogbo wọn ní tó ṣe pé òǹkà màláìka gan jẹ̀dá lọ ìjà wọn kan ní àwọn wo ní wal ilmu inda èyí tó dájú ni pé nígbà tí màláìka tí ìmáàmù bá ka sóra tó bá ṣe ámì àmàláìka kan ó ṣe ámì ẹni tí ámì rẹ̀ bá wá ṣe déédéé ámì àmàláìka issue now is bó o láti mọ ámì àmà ámì àmàláìka ó ń ṣe ọlọ́run fìdí ó yé wa pé tẹ́ ẹ bá ti rí i pé màmú ṣe ámì náà gbà wá kan ó tún sọ lọ́rọ̀ pé tẹ́ ẹ bá gbọ́ tó ṣe wàhálà bọ́ọ̀lì òun ló fà àwọn olùmọ́ni fáwò tó wáyà yìí pé fa ẹ́mìnù lẹ́sàlẹ̀ tààkì ètò pé bóyá kẹjọ wá lẹ́yìn torí pé àti ìmáàmù àti màmúù la fẹ́ kán jèrè kí lámì wọn ṣe déédéé àmì màláìkà kan fi lè ṣe kò ń gẹ ìṣàforíjì ẹ̀ṣẹ̀ nínú àwọn èyí tó ti kọjá nú ẹ̀ṣẹ̀ níwájú olúwa wal ilmu inda èyí tó hàn ní wípé kò nídìí kéèyàn onísùúrù kéèyàn dákẹ́ kí ìmáàmù fi ṣe àmì ìṣẹ̀tàn kámi yẹn ṣẹ̀ṣẹ̀ wá wà lẹ́yìn náà èyí ń já kíyèsí alákọ̀ọ́kọ́ àkíyèsí ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ òun náà ni bí àmì ṣe máa ń ṣe ségesège pàápàá jùlọ àwọn almu'tamun àwọn tí wọ́n fẹ́ kọ́ṣe ìmáàmù tó ṣe pé wọ́n kàn máa retí wọ́n máa ń yára wàlà bọ́ọ̀lì àwọn ti bẹ̀rẹ̀ ámì kí mọ́mù tó ka wàlà bọ́ọ̀lì tán eléyìí nínú àwọn àṣìṣe tó lágbára ni ìyẹn gbọ́dọ̀ ní sùúrù kéèyàn gbọ́ wàlà bọ́ọ̀lì kí mọ́mù wí báyìí kó tó di pé ó ṣe ámì ẹlẹ́kẹta nínú àkíyèsí ìmọ̀mù ámì ọ̀yọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àyímọ̀ àwọn bá ti kàdé wàlà bọ́ọ̀lì wọn dákẹ́ ni pé ẹ̀yin lẹ́ni ámì ẹ̀ máa ṣe ń ti àṣìṣe lélẹ́yìí ìmọ̀mù náà yóò ṣe ámì nígbà tí ọba kà á fàtí àtàn tọ tí mọ́mọ́ bá wá ṣe yóò ní kankan ṣe kò ní kankan ṣe ṣùgbọ́n nínú àwọn nǹkan tí ó ń ṣe ọlọ́run ọba tó ṣe wá lójú kòkòrò ká máa ṣe ámì ìtumọ̀ ámì ni pé Allahumma stajib olúwa gbà á o then ámì ètò dájú ní ká fàágùn ṣùgbọ́n tí ìmọ̀ tẹ́ wá ṣe òun náà ó wọlé ṣùgbọ́n ètò dájú òun náà ni almadi àmì bákan náà ó wá nù àdìsí ghufira lahu ma taqaddama min dhanbi wọ́n forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn èyí tó ti ṣíwájú bẹ́ẹ̀ bá ṣe mà wa hadhihi al-qa'ida principle ni pé gbogbo hadith tó bá ti wá ẹni bá ṣe léyìí wọ́n ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún èyí tó ti síwájú ẹni bá ṣe léyìí gbogbo tó kọjá nú ẹ̀ṣẹ̀ rẹ̀ olúwa ó ṣàforíjì rẹ̀ fún àbẹ́yì tó tiẹ̀ wá wípé olúwo ṣàforíjì ẹ̀ṣẹ̀ tó síwájú àbẹ́yì tí ń bọ̀ lẹ́yìn píríncípù ni pé kálọ̀ mọ̀ fáwọn sọ̀rọ̀ irú àdùnnú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni o kì í ṣẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá tó lè parẹ́ òun náà ni tútú bá ẹ̀ṣẹ̀ kéékèèké kọ́dà bí yòó tú bá ń bẹ̀ àwọn iṣẹ́ rí kan bẹ ti parẹ́ nínú ẹ̀ òun náà ni àmì nínú ẹ̀ òun náà ni salawatul khams wákàtí márààrún tí yà ń kí nínú ẹ̀ òun náà ni umura sí umura jímọ̀ kan sí jímọ̀ kan àti gbogbo àwẹ̀ àwọn àwẹ̀ ẹ̀rí àwẹ̀ aṣọ́rọ̀ ọwọ́ bẹ́ẹ̀ àwẹ̀ ìjọ àràfà òun ti ẹ̀tún ńlá òun tún àtẹ̀yí tí ń bọ̀ àtẹ̀yí tó síwájú gbogbo àwọn àdìsí tí wọ́n pé ghufira lahu ma taqaddama min dhanbi ghufira lahu dhunubuhu wọ́n forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn gbogbo owó eléyìí ká lọ mọ̀ pé ẹ̀ṣẹ̀ kéékèèké ni nítorí di ẹ̀ṣẹ̀ ńláńlá ni pé èyí ó tù bá ń bẹ́ẹ̀ èyí ó sì kábàámọ̀ èyí ó sì sọ pé òun ò ní ṣe é mọ́ eléyìí òun ló jẹ́ kí èèyàn rí tútú bá nínú àwọn ìyá ẹ̀ṣẹ̀ tó nínú àwọn àkéèsí lábẹ́ naktafi bihada lórí hadithi hadithi tó tẹ̀lé yìí àdìsù ninety two nínú òǹkà hadith tí olùmọ̀wá aláǹlámọ́tú abdulghani ibn abdulwahid pẹ̀lú yọ̀ǹda allah yẹta ajal apostone di ọ̀sẹ̀ tí ń bọ̀ òun náà ni hadith abi hurayrata radiyallahu ta'ala anhu anna rasulallah sallallahu alayhi wa sallam qaala. إذا صلى أحدكم للناس فليخفف فإن فيهم الضعيف والسقيم وذا الحاجة وإذا صلى أحدكم لنفسه فليطول ما شاء àdìsí wa ṣàlàyé ìpè anábìwá muhammad sallam ní bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yín tẹ́ bá ń kírun fáwọn èèyàn tẹ́ lead tó ṣe pé ẹ̀yin imam ẹ ṣe sọlá yín ní fúfúyẹ́ fọlẹ yóò hafif àlàyé ń bọ̀ lórí eléyìí bó o ní sọlá irun tí èèyàn lead bó o ní oṣù yẹn ti fẹ́ ṣe fúfúyẹ́ nàbí wa sọ reason fa iná fi hín mu bàáìf ìbẹnu jàmá ẹni tó lẹ kí ni túmọ̀ ẹni tó lẹ yìí alẹ́ àlèpẹ́ lọ́lẹ̀ níbi sáfù tí ò lè dúró tí ò ní lè ṣe wọ́sẹ̀kín aláàárẹ̀ lè bẹ́ńbẹ́ tí ò tí ò tí ò tí ò lẹ́ pé ọkàn rọ́jú náà ni wàdálhájá abẹ́ni tó ní bùkátà ó níbi tí ń lọ ó ní tó fẹ́ ṣe ànábi wá ní wáyé rà sọ́lá lè nàfẹ́ ṣùgbọ́n tó bá yẹ pé ìwọ náà ní ìmámù ara rẹ wọ́n fẹ́ kí fúnra ara rẹ ìwọ nìkan fàlẹ́yọ̀tọ̀ wilma ṣá bó bá ṣe wù ọ́ ni ọmọ fáǹsù bàbá àfòdìdì kùránì kíra kankan kò sí problem fàlẹ́yọ̀tọ̀ wilma ṣá nàbí ni tó bá lè fà á dé máa fáǹsù fàágùn àmọ́ tó bá ṣe pé ìyẹn lèdí àwọn èèyàn eléyìí ó wá nídìí àlàyé tẹ́yìn òfin ní ṣe àṣejù àtàṣe ètò fàlẹ́yọ̀ kọ́fẹ́ òṣè ní fúfúyẹ́ kí ni tó máa kó ṣe ní fúfúyẹ́ àti nítorí kíni èèyàn kọ̀nsídà àwọn tó wà lẹ́yìn eléyìí ó lè ní ṣe pẹ̀lú àwọn àsìkò nígbà míì ó lè ní ṣe pẹ̀lú ààyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó ń ṣèrìn àjò tó wá ní àsìkò sọ́lá dé ẹja ni kó wá ní òun fẹ́ bẹ̀rẹ̀ súra kan wọ́n sọ́ra tó nàníàm yóò fi kí zúrì tọkàn dúdú ń kálukú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inṣàlá ta'ala ìtumọ̀ takfífù tànàbí ní sínfúfúyẹ́ dọ̀ọ́ìfù ń bẹ sẹ́kìmù ń bẹ zalhaja ń bẹ àtàwọn àpèjúwe kọ̀ọ̀kan tó ń ṣe ọlọ́run ọba alayhi salatu wassalam tó ṣe ànábì ní ìjọ mi máa gbèrò pé mo fẹ́ fa irun gùn ní sì máa gbọ́ táwọn ọmọ ọmọ sunkún lẹ́yìn lọ́dọ̀ ìyá wọn wà pé a ara wọn wá wo ìnira tí ìyá ọmọ náà ti máa ní òun sì rárá ka àwọn sóra tí ò ní gùn. àti bẹ́ẹ̀ على lọ àlàyé ń bọ̀ lórí نكتفي بهذا القدر ونسأل الله جل وعلا الفقه في الدين وأن يعلمنا وأن يعلمنا ما جاهلنا ويفقهنا ويفقهنا في الدين ويرزقنا الإخلاص والصدق في القول والعمل والله تعالى على وعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين